ló gbogbo ẹ̀rọ ló wúlò ó wúlò gbogbo ẹ̀rọ là ń lò Àdínú yóò fẹ̀rẹ̀.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 adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìpẹ́ ọlọ́run àti ìgẹ̀ fún aṣọ́wájú wa nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé annabi àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà rẹ̀ tí ó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama abẹ́lọ́run kó fi ìtẹ́ tí a yìí kó fi kárí wọn. gbogbo àwọn gbé ètò àdínà yóò sọ̀rọ̀ ní akíwa olùgbòlò wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu rí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sán ní tọ́pìkì tí mò ń bá bọ̀ wá ọ̀rọ̀ nípa tẹ́síọ̀tù náà òun ni mò ń bá bọ̀ àmọ́ ní ìjẹ́ ìjọ náà ni ọ̀rọ̀ mi ń rí lò látara ikú bàbá wa ìmọ́mọ́ àgbà Ìlọrin kọ́lọ́nkọ́ba kẹ́ wọn tí ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ nígbà míì èèyàn ní mọ̀ bí nǹkan bá ṣe dáa sí àti bí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ mùsùlùmí mọ̀ bí nǹkan bá ti ṣe ń bàjẹ́ sí àti tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ ló máa ń fi àwọn nǹkan kan hàn ẹ̀rí nígbà tí ikú bàbá ìmáàmù yìí ṣẹlẹ̀ ó tú àṣírí nǹkan nílọrin gan-an wípé a àníjì àkíyèsí àwa ọmọ ìlọrin ará ìlọrin àáfà ìlọrin ọmọ kéwù ìlọrin àwọn ìṣesí wa tí à ń ṣe ó jìnà sí ẹ̀sìn pàtàkì jùlọ nípa ìgbà tí òkú bá kú jìnà sí ẹ̀sìn so tí ẹ bá wo òkú bí a ti máa ń fún nínú Islam nǹkan tó clear púpọ̀ jù ni ṣàlàyé rẹ̀ ó hàn gan kì í ṣe nǹkan tí ó gbọdọ̀ máa dàrú mọ́ wa lọ́wọ́ bí kan ni mo fẹ́nu kàn ní ìjẹ́jọ́ wípé ìdí pàtàkì tá a máa lọ fi ń kírun tó kù la òun ni pé àpẹlọ lè sípẹ̀ òkú yẹn lọ́dọ̀ ọlọ́run dẹ́lẹ́ iná àwa náà fẹ́lọ ní ládá nípa òkú tó kú tẹ́lẹ̀ yìí òun ni ìdí tí a máa lọ lè tó ń kírun sí òkú la ẹ wá rí àwọn tó ń bẹ tó ṣe pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pípẹ́ tá a bá fẹ́ sin òkú anábì ní ká máa pẹ́ ìsìn òkú asri'u bi janazatikum anábì ní ẹ̀tìtì máa yára ẹ̀tì máa sin òkú yín anábì ní wa in kana dha khayrin fa khayrun tuqaddimuna tó bá ṣe pé ẹni rẹ bá ní a jẹ́ pé ẹ̀tìtì lọ lè gbé bá orí rẹ̀ pé ètì máa lọ lè rí orí lọ́dọ̀ ọlọ́run anábì wa in kana dha sharrin tó bá ṣe pé aláburú ẹ̀dá bá ní ọ̀ṣọ́rùhù tàdọ̀ ìrìnà owó ẹ̀rẹ́kọ́dìkùn ẹ̀yìn ti fi mú aburú rẹ̀ kú lọ́rùn ara yín ẹ̀yìn tí lọ lè ti bá iṣẹ́ rẹ̀ nìyẹn so kí òkú ó kú ká mọ dáa dúró ká mọ sùn bọ́rọ̀ so mo wá rí i pé ah, àwọn hikmọ̀ ti ń bẹ́ ń bẹ̀ pé ẹ mọ́ ti kú di ìṣẹ̀lẹ̀ ti bàbá yìí òun náà ni pé gbogbo àwọn ìmọ̀ràn tí ò dáa ìmọ̀ràn tó tako ìlànà nábì sallallahu alaihi wasallam tí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ gbédé a máa rí di wọlé nígbà tó bá ti di pé ẹ bá pẹ́kẹ́ tó sin òkú ẹ̀rì tí òkú bá ti kú tí wọ́n ti confam pé ah, ẹni yìí ẹ̀mí rẹ̀ ti bọ́ ohun tó dáa jù náà ni pé ẹ tètè palẹ̀mọ́ àti sin bó láti sí bó láṣe rí aṣọ bó láṣe wẹ̀ ẹ́ sòrò tó yẹ káwọn ọmọ olóòkú kan kọ́ mójútó gẹ́gẹ́ nìyẹn amẹ́rin pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ olóòkú nǹkan mìíràn wọ́n kàn máa rán kiri announcement àlejò ni wọ́n máa gbà káàkiri wọn ní ràn tó yẹ kán gàgà tó léyìí ọmọ ìjọ láìsí òkú tó yẹ kí sin lágo mẹ́wàá àárọ̀ wọ́n lè ní ó di ẹ̀yìn alásàrì ìyẹn náà ti common tí wọ́n á fi òkú kalẹ̀ so tó wà tẹ̀ pé ẹni tí kìí ṣe èèyàn pàtàkì èèyàn ńláńlá àbí yìí so a mọ̀ pé ah, bí tiẹ̀ ṣe rí nìyà náà tó bá ti jẹ́ àbí yìí èèyàn ńláńlá ẹmọ́jìkámọ́jì kó máa pẹ́ máa látara pípẹ́ yẹn nínú àwọn ìròrí oríṣiríṣi ètò wọlé so ìjìkan láti sí bí yóò ní dáa bí ìrìn kan ẹmọ́sìn síbí yìí tó jẹ́ pé ẹni tó kú gangan ó ti nípinnu tóbi tẹ́sẹ̀ wọn sí lẹ́lẹ́ so nínú experience mi lẹ́nu ìgbà tí mo gbọ́njú tí mo rí yìí ni mo ti rí pé àwọn tí wọ́n ń sin òkú wọn sínú ilé kan fi wọn sínú ilé inú yàrá ẹmọ́jì kiri kan rádà torí mo padà rí pé àwọn àlàyé táwọn ìlú mi bá fẹ́ ṣe nípa pé mú la máa ń sin òkú sí kúrò kan fẹ́ lọ lè mú ọ̀rọ̀ àwọn àfáwà àwọn Imam Ahmad Imam Shafi'i Imam Abu Hanifa Imam Malik tó fẹ́ mú ọ̀rọ̀ wá àtàwọn mọ̀záìbù mí náà àwọn sọ pé ká sin òkú sí tẹ́ òun ló dáa wọ́n wá ní àmọ́ ká sin òkú sílé kò dáa tó ká gbé lọ tẹ́ àmọ́ ká sin sílé náà ní láìsí ṣé wá ní sísun sílé yẹn àwọn yẹn wá ń túmọ̀ rẹ̀ síbi ká sin òkú sínú yàrá ìyàtọ̀ sí bẹ́ẹ̀ ọ̀ kásìkú sí ara ó yàtọ̀ sí kásìkú sílé ọ̀ kásìkú sílé òun ni kásìkú sí bóyá ẹni kàtàrí tẹ̀sí òkú sí nílé kẹgbẹ́ ilọ́tẹ́ òun ni wá ti mọbi tí ń jẹ́ iṣẹ́ tó kẹgbẹ́ ilọ́tẹ́ yẹn ló láǹfààní jù tó léyìí tó bá ti yé àwọn ọmọ olókù kò ní mọ sí fanfà kódà kí òkú bá sọ ká torí bí kò kò ní dáa fún àǹfààní ìbẹ̀wò ní tó nǹkan ẹ wo bí irú kan gbé òkú lọ sí tẹ́nìsìn ẹ rí i pé òkú yẹn gbogbo wà ní àdúrà ọmọ ọba torí àwọn tó máa ti ń wá sí itẹ́ ní mo ṣàdúrà ti pa mo ṣàdúrà tó bá fẹ́ wọ itẹ́ wọn báyìí wọn ni sàlámù ala ahli diyari minal quburi minal muslimin wa inna bikum insha allahu lahikun ghafara allahu dhunubakum. sòwò ṣàdúrà pé ọlọ́run kó foríjì gbogbo ẹ̀ ń tẹ̀ wá nínú fẹ́ yìí so tó bá ti ṣàdúrà yẹn àdúrà yẹn bá wọn tí wọ́n wà níbẹ̀ àmọ́ ní àwọn káàtàrí tó kálukú ń sìnkú sí ta ló ráyà ń lọbẹ̀ tí ì ṣe jọ́tẹ́lì kan bá tó kú ẹlòmíì lè kú nìsín kó lọ́dún mẹ́rin ẹlòmíì lè má kú so lẹ́yìn ọdún mẹ́rin lẹ́sìn wá tún wọ káàyìn rẹ lẹ́sìn wá tún ní ẹ̀ ń ṣàdúrà ẹ̀fẹ́ wọ káàtàrí so tẹ́rí kí òkú mọ́ wá pẹ́ lẹ́ẹ̀kẹ́ mọ́ sí bọ́rọ̀ wàhálà ni tẹ́rí kú mọ́ sọ́njọ́ ní ipe òkú bàbá ìmáàmù yìí in tí mo gbọ́ táwọn èèyàn kọ́ sọ fún mi ni kí wọ́n ti gbẹ́ sàárè pé nílé wọn ní family house wọn gẹ́gẹ́ lọ́fẹ̀ẹ́ sin bàbá yẹn sí mo tún padà tó wá confirm ẹ̀ dáadáa lọ́wọ́ àwọn èèyàn táwọn gan sọ pé kọ́dà àwọn ti dúró kalẹ̀ sílé torí àwọn ibi tó ti gbẹ́ sàárè kalẹ̀ báyìí àwọn ti dúró kalẹ̀ pé wọ́n ń gbé bàbá bọ̀ wá sí ilé ní sanni ọ̀kẹ́ ni àbúrò di pé à ń padà gbọ́ pé wọ́n ti gbé wọn lọ sí ilé kéwú níbo nínú ibi tó jẹ́ nu kíláàsì yàbí ibìkan tán ni wọ́n ti di ọ́fíìsì tí wọ́n ti táà rẹ̀ tí wọ́n ti fi táà sí ẹ̀wọ̀n kan so àwọn èèyàn jíká bẹ̀rù ọlọ́run ọba ṣé rí mo dìkọ́fà pé ará àlọrin ìmúfẹ́ bá gbọ́ ní pé ẹnìkan ṣàdéhùn kalẹ̀ wọ́n sọ wà síyá kalẹ̀ tó bá tẹ̀yìn lọ́rùn ni ìtí ò bá ti bá ìfẹ́ ẹnu yín mu kò sí tó kan pé ẹnìkan ṣàsọ́lẹ̀ o ẹ ọlọ́run o ṣe rí ẹni tí òun sàsọ́lẹ̀ yẹn ó ti yọ ti ọ̀pọ̀ lọ́rùn ara rẹ̀ òun sọ pé tóun fẹ́ sùn rẹ̀ ẹ̀yin lẹ́lọ́ lè gbé lọ́bù mí anábì sallallahu alaihi wasallam ó ní la taj'alu buyutakum qubura anábì gbọ́dọ̀ máa jòkó lórí sàárè yín jòkó lórí sàárè so bákan náà náà rasulullah sallallahu alaihi wasallam anábì kọ́ wípé an yujassasu alqubura wa an yattakhidhu alayhi suruj kẹmọ tọ́nà sí sáré islam kọ́ gbogbo ṣe sí yẹn lọ́la mùsùlùmí ń ṣe kìló nìyẹn abala kan nìyẹn ẹ jẹ́ ká kíyèsí ọ̀sẹ̀ kó mọ ka àwọn àyè kan ní ìjẹ́ ìjọ tí mo ní gbogbo àwọn afáàlá ńlá yẹn inú ilé inú ilé ni wọ́n ń sin wọ́n sí ẹ̀dá ọkùnrin eléyìí ó takò lànà nàbì sallallahu alaihi wasallam ó takò ó takò alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni kí òkú ó kú káwa mùsùlùmí lẹ́yìn gbàtà bá sin tán kámuwa lọ lè kójọ síbẹ̀ kálọ̀ lè gádà kálọ̀ àzẹ́mbù sílé olóòkú wallahi ó takò lànà nàbì sallallahu alaihi wasallam látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam So uh, Abdullah ibn Jarir al-Bajali radiyallahu anhu so kan àwọn sahaba annabi ni oni kunna na'uddu al-ijtima'a 'inda ahli al-mayyit ola wa sahaba e ko ta won ko láti do annabi sallallahu alaihi wasallam pé ima lo lè péjọ sílé olókú ká lọ péjọ síbẹ̀ ká zembu gada ara wa síbẹ̀

ìlérí ẹkún ìsọ àrò ìmọ̀ pariwo ìpè ọlọ́run ṣe ń tí ọ̀dà fáwọn tó níbẹ̀ làwọn ṣe rí kálọ̀ lè péjọ sílé olókùn náà sí àti káwọn olùmọ̀ olókùn máa dáná oúnjẹ ẹ̀yìn àfáà lọ́rin nínú ìṣesí ètò ìsìnkú tó wà nílọrin láti pinlẹ̀ ibùlẹ̀ ti rí kó kúkú kẹsọ́ di wáàsí wáàsí ojoojúmọ́ jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin ọlá wáàsí láàárọ̀ wáàsí lọ́sàn-án wáàsí lọ́rọ̀lẹ́ áá ah, ah, ìbẹ̀rù ọlọ́run yìí mọ́ pọ̀ ara lọ́rin ẹ̀ẹ́dẹ́ ń dọ́gbọ́n ti pa tí ò kú so àdìsàn Nabi sallallahu alaihi wasallam ó kọ kúkà lọ lè ẹnu ẹ̀kọ́ ni pé ẹ̀yin tẹ́ lọ lè dúró sílé olókùú ni pé òkú tẹ bá rí eh, kí wàá lòdì dúró tí kẹmọ wá pẹ̀tù sí lọ́kàn ìfàlẹ̀ ìpẹ̀lẹ́ ìpẹ̀lẹ́ ìpẹ̀lẹ́ o so oúnjẹ wọn ní kẹ́yìn ń ṣe oúnjẹ káwọn ológun olókù ṣe oúnjẹ àbí fámìlì olókù kẹgbẹ́ oúnjẹ níwọ̀n bá tí àwọn ẹni ìyẹn ó jẹ kẹtọ́kẹ́ tó padà tó padà tó léyìn so àmọ́ lásìkò yìí nìsín tí yẹn bá ti kú wọ́n ti sọ òkú yẹn gẹ́gẹ́ bí bí wà léyìn mà dẹ́n kí wọ́n ń ṣèyàwó lẹ́pẹ́ ó àtàtẹ́ǹtì lọ gbá àti tàfà

ìyẹn lè sunkún àmọ́ má sọ̀sọ̀kúsọ̀ má sọ̀rọ̀ má sàrò má sàrò pé hey aláṣírí wa rèé o òun ló wá lọ yìí o àṣírí mọ̀ tú o kódà ànábì sallallahu alaihi wasallam ní pé lásìkò tí fìtínà bá ṣẹlẹ̀ báyẹn tí ìbànújẹ́ bá ṣẹlẹ̀ báyẹn tí ìbá wa ń sọ ìsọkúsọ tó ń ṣe pé àwọn màláíkà ó sì máa sọ fún ọ pé ìpè yẹn ó sì fẹ́ mọ́ ọ la wọn aláṣírí rẹ tú àwọn màláíkà ní ọlọ́run sì tú àṣírí rẹ náà bí yóò ṣe burú yẹn bẹ́ẹ̀ náà ni kẹlọ̀lẹ́ péjọ nílé olókù kẹwàá kóra yín jọ síbẹ̀ kẹ́ni pé ọ̀dà wá sí làwọn ń sè wá sí fún ta ni wá sí tè wo àwọn bàbá tó ti ń kú tipẹ́tipẹ́ kódà bí mo ṣe kéré mọ́ lọ́jọ́ eré kò ó mọ mọ̀gbà tí kinní yìí bẹ̀rẹ̀ òǹgbà tó bẹ̀rẹ̀ nǹkan fẹ́ dákọ̀ bí ti ọ̀dọ̀ àfáà tí kinní yẹn ti bẹ̀rẹ̀ ni mo mọ̀ torí ilé afẹ́fẹ́ ta wà nílọrin ìgbà tó bẹ̀rẹ̀ mo mọ̀ pé ẹnìkan ṣe wá sí àwọn àti ọjọ́ àkọ́kọ́ jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin jọ́ karùn-ún jọ́ kẹfà wọ́n yá wọn láwọn tó parí wọn parí àdúrà wọn parí sàárà ní ọ̀bí yẹn sì máa ń parí àdúrà bí yẹn sì máa ń parí sàárà sàárà ìtàn àdúrà ìtàn dẹ́lẹ̀ iná tẹ́ bá tó wá wo oúnjẹ tó ń ṣe ẹgbẹ́ rí pé kìí patí lẹ̀ ń ṣe kìí ṣe sàárà sàárà aláìní lè yẹn àmọ́ wá jòkó tì yín ànábì ní ìjòkó yẹn kódà kátó wá ní ẹ̀ta tent tó ẹlòmíì tó wọ́n kọ́ra ó tó wá bá ẹlòmíì dé kó wá ní gbogbo àwọn ọmọ olókùú aṣọ white òun ni kẹwọ́ ẹ̀yin obìnrin ẹlògèrè ẹlò ìbòrí green ó ti di pati àbí kò ti di pati wọ́n ń ṣe bẹ́ẹ̀ fúlú wọ́n ń ṣe bẹ́ẹ̀ fáláfá gbogbo eléyìí wallahi wa takò lànà ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ sì ń mọ irú nǹkan tẹ́ ń sọ yìí tẹ́ẹ̀sì mọ́ tẹ́ẹ̀sì sọ ọlọ́wọ́ bó bì yín lọ́wọ́ bì yín ó wá bá wa débi pé kí èèyàn kú kí àfá ó ẹ̀ẹ̀mọ̀ yàtọ̀ láàrin àfá àtolówó àṣàkáṣà gbogbo àṣàláṣà tí ò dá náà ni àwọn ọ̀lẹ́ máa mú wa ẹ̀wọ̀ condolence tó máa ń ṣe condolence tashabbuhu bi qawmin fa huwa minhum man tashabbaha bi qawmin fa huwa ìdákùn wọ́n mọ̀ lọ́lẹ́ kí alẹ́bìnrin lọ́lẹ́ kí ẹ̀wọ́ tó ní ẹ̀ tó ń jọ́ ti pé mo wá kí ọ ní kankankan láà ara lẹ́sẹ̀ mi náà mi súnà ti nàbí ìsọ̀lọ̀ lẹ́sẹ̀ mi súnà ní islam mi tọ́rí kìlì islam kò sílò lánàá àwọn mùsùlùmí kílẹ̀ kí ni kọ́ wájú pé kìí ṣe tó wá pé yẹn lẹ́bàá tiẹ̀ tó ń kọ ó lè lọ pé àkàrùn pé lágbájá náà wá ó lè lọ èwo tó ní ti fọ́tò gbígbé kalẹ̀ píkṣọ̀ gbígbé kalẹ̀ kí lẹ fẹ́ pè yẹn píṣọ rẹ̀ tẹ́ ń gbé kalẹ̀ kí lẹ fẹ́ pè é já bẹ̀rù ọlọ́run ọba ẹ já bẹ̀rù ọlọ́run ẹ̀yin àfà yìí ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ ó yẹ kí gbogbo ẹ̀sìn ẹ ṣàfẹ́ sọ di ẹ fẹ́ sọ di afẹ́fẹ́ yẹyẹ fẹ́fẹ́ rìtì ẹ fẹ́ sọ di ẹ dẹ̀ ò débi pé ibi típa yín ò ní kà á má tó bá yá ibi típa yín ò ní kà á má ipa yín ò ní kà á má tó bá yá ibi tí ń bá lọ yìí nítorí tó bá yá nìsín ẹ padà máa gbé òkú sínú gíláàsì pé àti ẹ̀mí sin máa yányán ni o ìyá fẹ́ máa rí báyìí torí táwọn èèyàn náà bá ti kọ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà tó mú rẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ni. so òun ni pé gbogbo àwọn nǹkan yẹn ẹ̀jìkàtàjì àwọn mùsùlùmí ẹ̀jìkàtàjì sòkè ìṣèlànà wa òun ni ká máa ṣe ayẹyẹ òkú bí ẹni pé à ń ṣèyàwó ìyàwó làwọn ń kójọ síbẹ̀ kódà tí ń jẹ́ fìdáwò kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ tí a fẹ́ ṣàdúrà fìdáwò àbí ẹmú ẹ̀rí wá ìjọta nàbì kú bóna ìṣe fìdáwò rẹ̀ Abubakar bóna fìdáwò rẹ̀ Umaru fìdáwò rẹ̀ hmm? gbogbo àwọn sàábà tó ń kú bóna ìṣe fìdáwò rẹ̀ mọ́ Málìkì fìdáwò rẹ̀ dà ìkójọ ṣàdúrà níbo ló wà Eh, gbogbo ẹ̀yin àfa àmàlìkí àti ẹni mọ̀ mọ̀lìkí lẹ̀ ń tẹ̀lé ń bolẹ̀ ti rí àdìsí mo wà yìí ń bẹnu ń bẹnu mo wà tọ́ mo wà tọ́ mọ́ malik kíkẹ́ mọ́ lọ lè kójọ ń dá alẹ́ mayit lọ́dọ̀ àwọn olóko wọ́n tún lè mú tọ̀ àm káwọn ọmọ olóko máa ṣe ká dáná fún yín èèwọ̀ ni kẹ́ mọ́ lọ lè jẹ oúnjẹ nílé olóko sàárà kọ́ yẹn kò tó ní ẹ má ti sàárà fún òkú ìyẹn lè sàárà fún òkú ẹnìkan wá bá nàbí sallallahu alaihi wasallam ó ní màmá òun ṣaláìsí tó oníṣòwò ń lè ṣe sàárà fún anábì ń ṣe sàárà fún ìṣẹ́ tó yẹ́mọ̀ ìsàárà fókù sẹ́ni ọmọ ṣàdúrà fókù àmọ́ bulẹ̀ ti rí pé ẹ pé jọ ẹ ṣàdúrà fókù gbogbo ọjọ́ lè yẹmọ̀ ń ṣàdúrà gbogbo àsìkò lè lè ṣàdúrà fókù so òun ni pé ìlànà anábì sallallahu alaihi wasallam àti wàdà gbogbo ẹ̀rú àwa fi ìfẹ́ ẹnu tiwa àwa ń ro papọ̀ mọ́ àwa ń ro papọ̀ mọ́ tó wá wo bí ṣe ń burú dé báyìí àwọn afáànà ti ń ṣe condolence nìsín wọn wá gbé fọ́tò wọn kalẹ̀ àwọn afáànà wọn tẹ̀ sí ń ṣe obituary náà tó táwọn bá ti kú wọn wá ya bánà rẹ̀ tí ó tóbi láńlá wọn wá gbé kalẹ̀ tàwọn oníyàwó làkọ́kọ́ ń rí tàwọn ọlọ́fọ̀ náà ti tàwọn olókùn náà ti bẹ̀rẹ̀ nìsín ẹbẹ̀rù ọlọ́wọ́ bá ẹ méjì báyìí náà lọ wájú pófin ọlọ́run yẹn lè wá ń fọwọ́ gbá lójú lẹ́ ń kọ́wọ́ bọ̀ tòótọ́ kí wọ́n bí pé ẹ tíra ń tẹ̀ ń ṣe ìjáde nù lè ń lè rí mú wá tẹ̀ tó bẹ́ẹ̀ tò kílẹ̀ ń kébọ̀ ní ẹ̀sìn ọlọ́run ọba fún sọ̀rọ̀ jí kára pé gbogbo ọjọ́ kan náà ló ń kálukú wa náà á di ẹ̀pẹ̀ kò sì sí tẹ́ bá gbogbo tó ń kálukú wá kí nǹkan ọ̀kan yìí náà ni ọ̀nà owó yìí náà ní ọ̀nà owó yìí náà ní owó yìí náà náà wá kiri tó kọ́lọ̀ kọ́ mọ́ṣọ́ àtàánú fún wa ìgbà torí ẹ máa wò kò sí bá ti láwọn ń ṣe fìdáwù tó ẹ àwọn olówó ni àwọn náà bí yín táwọn ní bàbá wọn ni ẹ ṣe pọmọ olókùnkẹ́ mọ́ gbowó lọ́wọ́ rẹ̀ àwọn olówó yẹn òun lówó òun náà ni wọ́n ranjú mọ́ wọn pọ́ ti dérí jòkó yé bó ṣe lè kó fún tó àgbà àgbà donation sàárà sàárà wù látọ̀dọ̀ ta ni sọjá bẹ̀rù ọlọ́run ọba kí lẹ fẹ́ kí lẹ fẹ́ kí lẹ fẹ́ dì kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ dì ẹ padà dálẹ̀ náà níjọ́ kan so kọ́lọ̀ kí wọ́n ṣàtànú fún wa o so àwọn nǹkan tí a fẹ́ pèrè àwọn àti náà nìyẹn so ẹ̀kún rí báyìí náà nìsín nísìnyí ọ̀la tó gbọ́ wípé pòfẹ́sọ̀ uh, Sheikh pòfẹ́sọ̀ Larry Bodmos Yusuf pé àwọn náà wọ́n sílé tọ́ lọ́wọ́ bá lọ tọ́ tẹ̀rí bó kálukú ṣe mọ́ yọlẹ́ ẹ̀kọ́ kan náà nípa lọ́mọṣàbára tẹ wọn o lọ́mọṣàbára foríjì wọn o ẹ̀rí yóò lè ti mọ́mọ́ àgbà náà nìsẹ̀ ìṣòwò tiwọn náà ṣẹ́rí pé nǹkan yín yọ dẹ́dẹ̀ díẹ̀ Ìlọrin ẹ múra Ìlọrin ẹ múra Ìlọrin ẹ múra ọ̀pọ̀lọpọ̀ ṣàtànà wa ò kò fún àṣekùn gẹ tabari fún ẹni tí ó bá ní ìgbéyà ìbéèrè àbí àkíyèsí zero two zero eight five zero one three seven one zero two one zero eight five zero one three seven one tó wà lè pè sí orí nọ́mbà yìí láti síwájú kí n tó mọ gba question ní ọ̀la tó ń jẹ́ ọjọ́ sábà tó yẹ thirty fourth Ni àwọn muslim sunni brother ní òkèlèlè òkèlè muslim brother tí wọ́n ní monthly lecture tó máa ń ṣe ní ọ̀la sap náà ni wọ́n fi sí twenty january tó ní aago mẹ́wàá àárọ̀ ní ilé ìpàdé ọlá náà ni alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Mọ̀mọ̀ sáàrọ̀. Àmín. Àmín. Ọlọ́kùnrin àkíyèsí tí mi rí ọlọ́kùnrin kìí ṣe nípa ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. Àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀. Fọ́ ẹ̀rẹ̀ sí ìṣe àmì ló dé kí n fẹ́ fi jáde báyìí. Ẹlá fẹ́ bá àgbà àwọn àfà mọ́rin. Ẹnìkan lọ́wọ́ bá mi. Wọ́n wá ń sàlàyé fún mi pé ẹgbẹ́ òun fẹ́ wọ́n ní yẹ̀pẹ̀ ni wọ́n ní omi lòun wọ́n láwọn lè fẹ́ra wọn mm-hmm. pé wọ́n lọ lè wó ń ṣe ìwádìí mm-hmm. wọ́n wá sọ pé omi lòun pé tóun bá fẹ́ ìwọ́n ọ̀pá mm-hmm. fẹ́ omi ọ̀pá náà pé kò ní lágbèga tó wọ́n bá ti fún òde kan fẹ́ra wọn dé wọ́n á sunkún lọ́dọ̀ àfá náà lọ sí ìlú àfá náà ló yẹ̀ wò lọ́kẹ́ bá pàrọwà fáwọn àfá bẹ́ẹ̀ni náà lọ́wọ́ sọ ilé sọ̀rọ̀ àwọn àfó ní tọmọ ń wọ́n lẹ́bí kọ́ alẹ́kọ̀ọ́ ní pé kódà wọ́n tó bá tún gbà lódodo gan ìyẹn náà tún dáràn nínú ẹ̀sìn ìyẹn náà ṣẹlọ ó gbọ́dọ̀ gbà ó mọ̀ wà wọn lọ alẹ́bí ní ẹ̀dá ajé kí wọ́n jókòó jìnà sí mi kí nínú jìnà sí wọ́n fẹ́ fẹ́ kọ́ ni wọ́n fẹ́ sí business ni wọ́n travel ni gbogbo tó wà lẹ́ṣẹ́ láti yẹn lẹ́fìlà méjì yẹn kàn sàlàyé fọlọ́run bẹ́ẹ̀ ó ti tán ó nídìí pé òun lọ lè yẹ ìpẹ̀ wò káàkiri òun lọ lè yẹ omi wò káàkiri tó yẹn wọn àfà tẹ̀ ń dẹ́rù nǹkan ẹ ìṣàfà o alufa ni yín o sọ alufa náà ni yín sọ ẹja ọkọ ń bẹ torí tẹ bá lọ lè kú lórí ní nǹkan báyìí wàhálà ńláńlá ni wàhálà ńláńlá ni sọ ẹwu ẹwu bóyá ọlọ́ọ̀lọ́ bóyá ènìyàn nìsín wọ́n ti bóyá ọlọ́ọ̀lọ́ ọmọ yọ ọkọ ẹlẹ́ẹ̀kejì àníjọ́ kan bàtẹ́mi náà fi ń ṣe kí níyàn ọkọ tó fẹ́ fẹ́ wa ọkọ mẹ́ta ní bàbá yẹn mú wa àfáà tí ń kọ́ mi wá ní kí n wò sàlùbọ́yàwó tí wọ́n ti fún mi ní gbogbo àwọn logic táwọn fi ń ṣe mo ti mọ gbogbo àwọn principles yẹn tí mo ṣe wò báyìí wọn lálákọ̀ọ́kọ́ òmu ẹ̀kejì náà òmu ẹ̀kẹta náà òmu wọn á sọ lárúbáwá tí àfáà ti ń kọ́ mi pé gbogbo ẹ̀ pátápátá kò mu àfáà yẹn ní kí n mú kan fún un tipa ike mi gẹ́gẹ́ ni kí n choose mo ní àní kò mú wọn ní kí n choose kan fún un. mo ní à principle wa kí ni wọ́n yẹ kí n sọ pé ẹ lọ wọ́n ní ẹ́ eh, òun mìíràn bá mú kan fún lóòótọ́ ọlọ́mọṣẹ́ àforíjì ni bàbá wọn sọ pé ṣé eléyìí lẹni ó dá ìwé ló dá tọ̀ mẹ́ẹ̀ta ni òsì dá pẹ̀lú píríncípù tá a gbé kalẹ̀ yìí àfáwọn sọ fún mi pé àà èyí sàrò èèyàn mú ọkọ èèyàn mú èèyàn mẹ́ta wá mo ní ká fi kó tún lọ bẹ̀rẹ̀ tó jọ́ mo ti mọ̀ pé eh, àti irọ́ ni kíní yìí ṣé bóyá ká dúró lórí píríncípù ni pé mẹ́ẹ̀ta ọ̀dà ìwọ́n náà kó mọ́ṣáà fún wa mo ní pé ẹ̀dá kan wo èèyàn tó bá ti ní nǹkan ṣe mọ́lọ́dọ̀ ẹnìkan kan mọ́ mọ́lọ́dọ̀ béèrè nǹkan kan lọ́dọ̀ yẹn mọ́ òní yóò ṣe lẹ́kṣọ̀ níbẹ̀ tó ká pàdé ńlẹ̀ tó ọ̀kọ́lọ́n kí wọ́n ṣàgbá ní ìgbádà fún wa. àwọn tí a bá fẹ́ pèsè orí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero three three five one five one nine zero eight one zero three three five one five one nine abdulfatah farmiyatu asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.